gbólóhùn kínní àti kejì tá a wí fi kí àwọn bàbá wa látòrí bàbá wa tí wọ́n jẹ́ khalifa bàbá wa amirul jaysh wọ́n á fi bàbá mo fi kí gbogbo ẹ̀yin bàbá tí ẹ̀ ń bẹ́ ń kalẹ̀ wọ́n wá fi gbogbo ẹ̀yin bàbá tí ẹ̀ ń bẹ́ ń kalẹ̀ mo fi kí gbogbo àwọn tọ́lọ́run ọba kẹ́ tó wà níjókòó yìí lọ́kọ̀ọ̀kan pé tá a bá wọra wa báyìí pé ah, ọlọ́run kẹ́mi ó fi ọkùnrin tí ń bẹ ń bí pàdé ó fi kí ẹ̀yìn ya wa mo wá fi àpapọ̀ kíkí yẹn mo fi kí ìmáàmù wa bàbá wa Sheikh Ọ̀tẹ́ adamala eh, ayatollah tí wọ́n pe ìjókòó yìí lórúkọ foundation ẹ mo asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. ìgbà tí mò ń bọ̀ ń bí ìmọ̀ nǹkan tí mò ń bọ̀ wá ṣe ṣùgbọ́n mo máa wí pé ìjókòó àlùbáríkà tó ga jùlọ mò ń bọ̀. nígbà tí a sì ti gbọ́ wá sí léyìí tó tún jẹ́ omi ẹ̀mí. Eh, tí à ń mu ní gbogbo ìgbà ọlọ́run bá fi ní kí nǹkan ọmọ jù ṣe. àwọn olùdarí ètò wọ́n ti ka àwọn nǹkan tó ṣe pàtàkì ní tó ń kó bá Islam tọ́jọ́ òsì bí kì í ṣe pọ́jọ́ náà ò pẹ́ látàyé ànábì Muhammad ká mọ̀ ní kékeré. òun náà ni ìṣòro náà ti wà ńlẹ̀ ìṣòro náà ló sì ń kó bá nílẹ̀ áfíríkà nítorí ti mú áfíríkà yóò mú west africa nítorí bá west africa yóò mú nàìjíríà nítorí bá mú nàìjíríà yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ torí bẹ́ẹ̀ ni koko ẹkọ́nọ́mì nàìjíríà wa nítorí bá sì wá mú èkó yóò ìlú tí ò ní fi bẹ́ẹ̀ kárí ní ìlú àwọn àfa níbi tí wọ́n ti ní tatma'inul qulub torí pé kíni àwọn máa rántí ọlọ́run gbogbo gbà alukur'ani dẹ̀ jẹ́ ká máa pé ala bi dhikrillahi tatma'inul qulub tá a bá wá yọ gbogbo wa náà la màlúù àfa nílùú nàìjíríà nínú thirty eight states abala fẹ́ kàlú àfa mélòó la kà ọlọ́run ọba tí ó wá ní kí ìjókòó yìí wáyé ọlọ́run ọba kó fi àlùbáríkà sí fún wa ohun kan tí ó ń ṣẹlẹ̀ iná náà sọ fún wa ohun tó lágbára ohun dẹ̀ ní iṣẹ́ tọ́lọ́run ọba ò fi kíyàn pé èèyàn wa ṣe dá wà àwọn tí wọ́n ṣe dá wà tí wọ́n ti fi gbàlejò ànìtì lọ ò sí ti fúyẹ́ àwa tí à ń ṣe dáwà láyè sìn a gbọ́ lẹ́nu bàbá wa ni nígbà tí bàbá wa ọ̀tẹ́ máa bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ń sọ̀rọ̀ yẹn ó ń dùn mọ́ wa wọ́n ní mo gbọ́ lẹ́nu bàbá wa Amirul Jaysh mo gbọ́ lẹ́nu bàbá wa Amirul Jaysh àdéhìsì tiwọn tí wọ́n gbọ́ lẹ́nu bàbá nu àwọn tí wọ́n ti ṣiṣẹ́ ti ṣiṣẹ́ lọ Sheikh Adam ti ṣiṣẹ́ lọ bàbá wa Kamaludin ti ṣiṣẹ́ lọ bàbá wa Lẹ́gbàjì ti ṣiṣẹ́ lọ bàbá wa Salami Ìbàdàn kínní àti kejì lámúnigun ní madola arabi bàbá wa Zoglol mélòó la fẹ́ ka àwọn tó ti lọ nìyẹn ká tó wá àwọn tí wọ́n ti ewu síbẹ̀ táwa ìjọmọdé first level nìyẹn o level méjì sì làwọn tí wọ́n wá kó wa lẹ́rú kó lọ́wọ́ ẹ̀kọ́ àtóúnjẹ ẹ̀kọ́ àtinú ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn bàbá wa wọ́n tíráì wọ́n rẹ́kọ̀ọ́ mú wọn àrò ń jẹ mú etí wọn ṣe náà ẹni jíbẹ̀ là òṣèdè ẹ̀ lólè tí ì bá sọ láwọn inú òkùnkùn là bá wa ọlọ́run kọ́ bá wa kẹ́ gbogbo wọn ọlọ́run tiẹ̀ ti kẹ́ wọn ẹ̀yìn wọn ní ń dùn ẹ́ àléfà bàbá wa náà jókòó yìí ọlọ́run yá rí yín pẹ́ àlékún àlàáfíà ọlọ́run bá a ṣe fún yín ibi tí lẹ́fù wà ní ìsìn òun náà ni wọ́n ti kálẹ̀ yẹn níta sì fi ọmọ sọ̀rọ̀ làpò gbogbo àwọn tí wọ́n sì pè níbí bá a ṣe wà ń bí ah, nǹkan ńlá lè jáde lápò wa bẹ́ẹ̀ ni bí mo sì ṣe ń wò ó kì í wá ṣe wípé kí wọ́n wá délẹ̀ nísìn ó mi lójú ṣé kọ̀tẹ́ kì í wá sígbà ní ọ̀sọ̀ pé òun fẹ́ lọ ra pléènì òun fẹ́ lọ ra jẹ́ẹ̀tì gbogbo ẹ̀yin olóríire tọ́lọ̀ ní kẹ́ ẹ yí bàbá náà ká ẹni tí kì í kọ̀rọ̀ sí lẹ́nu nìyí ó náà lọ́rùn tó fi dé jamali gbogbo àwọn èèyàn ni wọ́n máa wí pé à ọ̀tẹ́ lọ́dọ̀ jamali lọ́dọ̀ abdullahi ẹ má tù bẹ́ẹ̀ yẹn wò ó láti ẹ̀ dá wàhálà kan lẹ̀ fún mi níbi wòlímọ̀ ọmọ mi kan ẹni tó ṣe mc mi mọ rí mo rò pé lára àwọn àfa amọ́ríkàsì ni ìgbà máa débẹ̀ ọ̀tọ̀ ni ẹni tí mo ya pictures ọkàn. Okay kò sí tí ó yàtọ̀ ńjọ náà ó kúnlẹ̀ ní pé ibi ọ̀tẹ̀ ṣe ráyè lọ́dọ̀ yín o bẹ́ẹ̀ pé ọ̀tẹ̀ bẹ́ẹ̀lẹ́ ọ̀tẹ̀ bẹ́ẹ̀lẹ́ ọ̀tẹ̀ kò lè yé ọmọ tùbẹ̀ o látọ̀dọ̀ bàbá wa Amirul Jaysh ni ládìjọ́ aláyé ti dáyé tó ti pẹ́ tẹ́nìkan ò lè tù iṣẹ́ tẹ wá gbé lọ́wọ́ yìí iṣẹ́ tó le ni iṣẹ́ tó lágbára ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́kọ̀ọ́ níta ẹgbẹ́ lọ yọ succeed bí mùsùlùmí bá dá nǹkan lẹ̀ àwọn èèyàn tètè máa yára sí a ní starting a kì í ní finishing ni gbogbo àwọn tó wà ń bí wọn ó jẹ́ a start tá a bá bẹ̀rẹ̀ donation nísìn táwọn mẹ́wàá fún wa ní ten ten million naira látọ̀dọ̀ almudir àwọn bàbá mi mọ́mú àgbà ńìlọrin ẹ bá ń wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì sí i. alhaji wa abdulhakeem bello yóò pè é abárí ten ten million lọ́nà mẹ́wàá hundred million yẹn tari five five million lọ́nà mẹ́wàá fifty million yẹn rí two two million lọ́nà mẹ́wàá ilẹ̀ ti kún good management management of success is the problem of Muslims not the problem of Islam but the problem of Muslims because the Muslims and the Islam are two opposing parties. islam wà báyìí àwa mùsùlùmí wà báyìí àwa akọyìn síra wa akọyìn sẹ́sìn a máa lò fẹ́nu ṣùgbọ́n àwa mọ̀ wípé ntí àáfàá bá darí tẹ̀sìn dẹ̀ darí rẹ̀ yóò gúnlẹ̀ ayọ̀ ó dá mi lójú mo dẹ̀ tún fẹ́ bá àwa jàmáà táwa wípé ẹ jẹ́ kí agbárùkù tí nǹkan tó ń fẹ́ ṣe ìyà ń jẹ mùsùlùmí o àwa la sì wà lẹ́yìn o ẹ má jẹ́ àtànra wa o àwọn tí a ń pariwo káàkiri pé let our people go kíní kan á pín ni á yá ni tó bá di twenty twenty two ní ìsìn ebi ní ń pa wọ́n téèyàn bá ti róúnjẹ àbùṣebùṣe ìlú òye padà wọ́n pàlùdà àwọn tí wọ́n sì ń pa ni mùsùlùmí ẹ wá jẹ́ ká tètè kún àjọ yìí lọ́wọ́ gbogbo tá a bá lè ná síbẹ̀ ẹ jẹ́ ká ná sí tá a bá ti wá rí continuous investment ibi mọ̀ ń lọ nìyẹn kò tí bó ti tá a bá generate one billion naira lẹ́nìí kò tó kò tó ná lóṣù mẹ́fà but how do we invest that money so that a ní máa yọ àwọn èèyàn lẹ́nu púpọ̀ tó bá tún lọ ọdún tí ń bọ̀ a tún lè fún wọn rìpọ́ọ̀tù dáadáa nǹkan tí màá fẹ́ kí ẹ̀yin elétò tẹ́ gbé kínní lọ́wọ́ kẹ́ ẹ̀ dìmú nìyẹn salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n bá ní àgbẹ̀ yìí wà lọ́jà àkèrè ọmọ tuntun wọ́ àgbà búmi mẹ́ o tọ́ bá a ti tọ̀rọ̀ dáadáa kalẹ̀ tẹ́yìn bẹ́ẹ̀ gbé máìkì fẹ́ lómi ẹsẹ̀ tún ọ̀rọ̀ tò ní. yóò ti dàrú. ẹ̀wọ́ bá a ti tọ̀rọ̀ kalẹ̀ wọ́n wá tún tò dáa àgbàlagbà míì àwọn ọ̀rọ̀ tí wọ́n rán kan ni yóò máa sọ tí yín nísìnyẹn tún fi tún ọ̀rọ̀ sí ni ọlọ́run ní bà nú jẹ́. àmín. kí ló dé tá àmì wọn lòde yìí. àmín. èsì tẹ́ ẹ̀ ti sàmímọ́ bíi tíjọ́ òun. àmín.